إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ به من شرور أنفسنا وشر أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولي صالحين وأشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الأمة وترك الأمة على نهج بيضاء ليلها كنهارها لا يجز عنها إلا هالك أما بعد فإن أصدق الحديث كتاب الله تعالى وخير الهدي هدي محمد sallallahu alayhi wa sallam o charlu umur muhdasatuha o kulla muhdasatin bidia o kulla bidiatin dalala o kulla dalalatin finnar o baɗi ibadallah yarhamukumullah ayuhalulamau o kadi talamuna annal ulama warasatul ambiya lam yarisuhum bidirhamin wala bidinarin bal warrasuhum bidaawati wattabulil ala fal ijtihade wa qala taala udu ila sabil rabbika bilhikma walmawizat lhasana wajadiluhum billati hiya ahsan wa qala taala qul hadihi sabili أدعو إلى الله على بشر أنا ومن اتبعني وقال تعالى ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون وقال تعالى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وقال تعالى عنه قال ربي إني دعوت قومي ليلا ونهارا وقال تعالى الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف وانهوا عن المنكر ولله أكبر الأمور وقال تعالى يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة وقال تعالى لولا ينهاهم الربانيون عن قولهم الاسم وأكلهم السحر وقال تعالى كانوا لا يتناهون عن منكر فألوه لبئس ما كانوا يفعلون وقال تعالى يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون وقال تعالى ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وفي الحديث قول عليه الصلاة والسلام الداعي إلى الخير كفائله وقال عليه الصلاة والسلام لن يهدي الله بك رجلا واحدا خير لك من حمر النعم وقال عليه الصلاة والسلام من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستلف بلسانه فإن لم يستلف بقلبه وذلك أضعف الإيمان وقال عليه الصلاة والسلام لتأمرن بالمعروف أو لتنهون عن المنكر ولا تنهون عن المنكر أو لا يسلطن الله عليكم شراركم فيدعو خياركم فلا يستجاب وفي الحديث عليه الصلاة والسلام مثل القائم في حدود الله والواقع فيه كمثل قوم استحموا السفينة الحديث وفي الأثر لن تسأل فاحشة في قوم إلا أمهم الله بالبلاء وقال عليه الصلاة والسلام كلكم راء وكلكم مسؤول عن رعيته الإمام راع وهو مسؤول عن رعيته الرجل راع في بيته وهو مسؤول عن رعيته المرأة راعية في بيت زوجها وهي مسؤولة عن رعيتها الخادم راع في مال السيد وهو مسؤول عن رعيته ألا كلكم راع ألا كلكم مسؤول عن رعيته تندوب على دافع بمالي nga ala tendulan be ala jayla misima nemo kan mbe ndiyamaro ɗan na bula ala sin ndiyama ga dino keno nsawala ga sabati dino aniŋ a sabatin dino kan fen kanan bonda kan nkana lan fo a kan mbe kan ɗo ɗan na bulu fo ala sin kan dandi allo silo ka men ye siloo meŋ silo futa la futala alama alfa folol la sila kende koto ala sintuwo kan mberɗe mbe ala ɗan ala sintanka lañin jawo ɓeela siɓe alnin fuware alu kiɗel nin kuranlu labantiñal nin halakolu kata nin kata koni nambarolu ala lañin jawo noono ɓe anin kunna kuy anin fara kuyalu ala sin ɓe kiisala nin dimba nin jamano ɓe anin ɓe ala ɗan ala sintanka seetan na ala nambaro na ala ma sibo siifa bee. anin kada min kada do min fon la la fon la sen dano fon na se da min adama din se da jina se da min ala sen ki sa be anin da da na ala sen din bol be ka fare ni jumbe folo ni jurbe la bon lo wara man min do man don lo ndawta man taw kullon ni banke lo ne ala te ma jumi be nda mal te ma jumi bo ala sa be ka fare ni nda da na ala sen ala badol be mutanye nga ka ɲama ma ka ɲama farron ni sunnolo anin kan konnolo siya kolo alsin na duwal be jalo ayin na sada almuda ayin be kunno diya kan be arjana na men fara ala yan fe be ma be men tulan ko alan ko mo baraka da saban dino kan wa ko ala ka alsiya dan da ala ma sakirin na de mo nyum malla ala ani ma ko la ka seeda ko annabiyo mo ala la jola ala la kilamo la maadi ala ya kimena a be fulandi a be koyndi a be koydal halalo ni haramu bedema ni jawma sunno ni bid'a fardo ni sunnol anin kanu kuwol ala na ɓadu na Junu ñamin junubol nin ɓarajol ala ɓaduña keña kila be koyndile fonin men filda walle fuuda bar kila be koyndila ka seeda ko annabiyo mo alala la jola a be koynda a be fulandi wakola kumol be toña ma wala qur'an kiidiya be tile non sariyama alabaɗo be bedema wala kiraka alabaɗo ke ñaame anala kururu ñaalu anala ma ñanala adamaya koolu be jawma ba diinoɗo wala bidiya bidiya koɗo men kuma kuta fo diinoɗo ko alabaɗo ña kuto diinoɗo kila mol ma tana ñaame alabaɗo ñaale ka kuma kuta fo e ɓalande alfa koɗo lasiroɗa e filda e fuuda e ɓe halakila ŋa fo banko karɓe aljina to a ñama ala a ñama ala ka ñama altu alfa la sila bani kila kana men ila kura dole a kuto dawla ay alfa la ay sila kuto kuma kuto ay bira ke ba da jinsa akosa be tudila a fasiri ti do ko da sundin ila jaman da la ta te minna ada sira bi ala fona ala ala tubo mo ala ya malaiko jindina ila annabi mo do ka ka ka fo ke ba ko sa ke ba ndala tubo mo da na fara bi da jahanna mona ay dino le yela mandi ay sila koto tinja sila koto ta mol dol sonda to lo sila koto le faade be jahannama naade naada tuuɓe ŋara tuma de dara arjana wol ɓe jahanama de la siiji faa fana ye fa aye tara jahannama wala anna momoye kila la diinoo ma ya yelmandi boɗa alpha alla sila kutoo kan imo usasidi mu men mendi i filda i fuuda mene ɓulateno e ɓeeni ɓe halaki kan aldu sila kotoo kan otoma kutuɓooñin taamoo kono sénégal banko taamoo kono bandara tuman ɗo

annal ulama warasadul anbiya annabiyom molle annabiyom mol ketala muladul molle imamol morol kalifol dina nyadon kolu kila de keni annabla isa manna bulo mahdi manna bulo adul men betara kila ni mahdi tema adul le annabiyom mol keta lon alman kila keda kodla anin sanila be sani son la be kodino la wande ya anna biyomo keda menna kamolo kumande kala dino kan anen ka dino fudan de moluma wala kawandi nyanyuma ala ambe men fola karan na be be dawo da sa de nin sa te ba fal jo fal ita mo be sa kada yaran kila nyin ma ko ti loka fuda dawo da ni suro wala kona sa de nin konko kona sa de ulumban kan sa de kenya kona sa de poto kono saate duniya tilibootili je ɓolu ɓa mara mawɓe dawde annange mbina ɓefdala jeyo imaji o keɗa taalibo ɓe dawda imam ɓe dawda romɓe men fota jamano kara nali de yen alinga katoke kilala dino kana ɓooreya akana aliya timiya kana tiide han naran ko duniya be karanna kelen ne be kere nyanna duniya be tubin la ye be karande ko kila ke nyamen bira bar ja bakara ke ma sa ko karanna be dula be roban ko imamon nyen karanna lu allo ka dawate wadan ka wani nyimma ka baye son mo ka komo karandi wonen kawan dola ka komo kira ñu ala min kira me fa odo ila sabira be bil hikma wal mau'izatina karannal sikka e keseya ani karannal si karan no karanna kana lanfu aliyamolu kumandi kana ala la ñin diino kan saatee din saatee ba tubaw kunda nin kaptalo kawande kawandi kawandi ñin maala yaajan nun do kawandi lalla kawando le duniya tembe dama jama sa kunda nin kodo imamo la kawandi no moolu silande ala la silande la kabro la silande jahannama ha ne mo ka be su nya ro ke la ka ba mo ne ko ko be su nya ro kun na dola nga me mo ka wan dila e si je kilo man su nya si je man su nya so ko sa yo mo le mela dal tam e man da soro nan soro e mela kono lo soro mo ne su nya je gele ni si man su nya mo na ka wan ni bara biri wotu je mo ma ala nya sa soro e ma ja be su nya tizoru su nyaada ni zoru su nyaada masa kunda le su nyaada ofso ko no ala nya salam bali aka fion be su nyaada mune kawan din nyum mala man so do molula oro molla ka molla betia man zan yede adol karan nan kila ko afoye mol kawan de kawan din nya betola non do kawan din nya da kerin mo si balu sanji kemen aman jena di mo si kewol ɓe kel musol ɓe keri ɓay koniya muso wurara yite tawan dala kame fo kono e, e koyla junubo sanji wor wula e sisse nooke walla kolo wor wula ima e junubo kafar moɓe ɓalata ima moɓe ala musotata je tawandi ñala sa man sama kele police ma molisilati kono e koniya mo fa ɓita e jahannama le jahannama silan o kammala moma mo fa kuno andu ni yammo fa ngam mo kawan dal e ko kada jahannama ye silande kaburo la si nyol ma nyo hakko dinya mo man ke ankal wa dera de mo bala fama mo man bala jama kawan dole wa sawo an mo kawan ni ma kul hadi sabili e ad'u ila allah ala ana man tabani ala ko kila e ko afo e kana ala kan doro e yeke misila tara naadi i e kana naati kiyalu ke anin faasi kiyalu yaaloo karanwo ka londoo ka ala ko waltako minkum umma yaadi ona ilal hayre wa yamuruna bilmaruf saadie nin saadie mba dawo da kawando ñanatulajee ni imamo naali ɓe dakkolli dulaatu aɓe kawando de jama ɗon jamano kan kara naali lanfuda anin na imamo ndina kilimandila nin molɓe dakkolli dulaato yaa ɓe fo yaa ɓe saada kuma dandela a sada jansa dandela deran to fola o bisa sada sawola bani imamo kabe kawondelere eko ha molbe koronden siyo meta wala na imamo nya na kawando ke dula beto isa je de na noni de na noni ala hako faka be sada ne sun o furu siro sira muso hako kewaka kewo hako muso ta bitan labu nya hako be so bani imamo kaba sada eko siyo meta nin moo faada furo nin ke kendol jama hakko birin munkura nin sadal fidawol ñanna kele ñaame almamo ñanno ɓe saade lambolen ba ni ko e koye mamol si yowmeda e mamol sila do ko ke bila beeto ala ko adono kela man do ɗo kontumo hayra o made oko jatdena adol sara moɗo ɓeɗe mone alakañoyamara kuñimala kuo ɓeeto alakañoo fanande ko jawla kuo ɓeeto na ale ku nyam ma yo kamen karan be nyame ale mol su sun data anin badi ya chokor anin alfa bunyar anin dindin kulo anin ke mutonyi anin sada bolo ka bala fa ka ku nyam ma be sada be tulo ya mai karan nala sa ta nya nyam ma ala nya silam fɛn mu ko jɔ de nin dira man bɛ da sunyarɔ man bɛ da faniya fɔ man bɛ da ani ribar man bɛ da ko jɔ ni haramu ka a dɔw bɛ jama ima jani independent kara mulu be be dar na bar ka wanda ta kara bar ma sanya lo bulma sa ko ima jama be da na ala ko e ima ya nabla no ma pasi ago suratul mbaka la ko mamu bara ba ta na ko mo ka mada ima je mulu ka bla fo na ko football ima je men fo ka na ka bla ka wanda abdul ko ba nabla no ra ko mo be ka bara surati la a ba fota oto imamu leta kawandole saderen sade ba kafonden kafu ba ala ko adul min sabarira din kirado alladi imma kanna fil ar aqamu sala dawoda min sador beje al misir ollo al jama ollo al e karanda ollo al majlis ollo sade o sade karanda sura la dinno ka dinno karanda ye majlis o sura ke balaka dinno karanda do ko anno no mobe mobe ko anno furan mobe karanda misiri ala misirolu ani jamol ala ka salolu ke jama salolu ala ka duwalu ke jama duwalu ala ka kutubolu ke ala ke fasari ñola kaŋola ala ka ama ala ya kodono ala ko moolu men ŋe mafande ni mafara bankore siyoli ala ye sabari diinoo kan ala na alla dimbara moo moye diŋo ke diina mo moo kana son sali balota ila suwo kono din sunkutin non sanjorola kambandiŋo a bee sali sanjita niima sali ni ye kene ye kele nde mona sayde salla salbare kana soro suu kono dinno be kali sali ala alfa ya maral jamolu kalifa misirolu kalifa sunkarolu ye sun jakkolu ye bo kuñimma be yeke annabi on tina malaikate diyamana adula kara nnali bo kele saadolu beelu ala ko nayatan nu allah kara nnali kaala farande kuujal kewala baale yahuɗo nasaralmañe farande kuujal emaye kuujal ulalude kara mbaleyaman mbete de nin kalan naali y'a fo den nu ye mɔli farande kalanbaliya la bari biri ma mɔli farande tɔnbe e ma ye kalanbalaw siya e ma ye fasikoo siya nafikoo siya tapaloya tuba a b'olu bi ka ɲɔ tuba kalandenw tuba olu a bi ka mɔ farande k'u jaw la e ma itɔlila mansa dɔrɔn wala na ala ko tuba a b'olu tiɲa wala natuwa masa kunda don bina alfalbe din nin kulu wala hanu men man karan fan a be din kulu da ba be tuba o mararo na da kulu ro bara kawandi bal bara e ma je molo tinya da fen den mol de dal fo kawandi ni ma ka kuru bo su ganda da ala ka dul kala na de sabari ala al kana ala falal tawsidi ale nyo bambandi ale silan alala atol de kisla annin men mala da Allah kuma ala ko wala tahina al kana ala fu da alkana lan fo karando nin kawan la alkana jikira te fana de albulo kana saade alkana lan fo atul lebe tere santo doron ba ni mo ken do lan fo ken da katinya mo kurum bamban de usairon wala kan yado da solo de mo do bamban da tuba karan ko do nyame ima e ya da da nyame mo do mo lan fo dina karo de ma ya da da ko ada ko na karo len ya ba lan fo de ya da da ko tuma karamo duniyara ke bayma ya la dala sembola adara nyaado odo karanal kana allango annabiyomo fana ko adadul karanal albarajo siyada yamo kilen kawande o kamdata barajo nyam bola siyada modo sadare asiyada bumnyam sadare asiyada misi koro sadare kila nyima ko ni ko mole ku nyima ke ida kawanda mo ka ke wala kam ya barajo so ala kuja otuge kawanda la mo ka mole atuge ya barajo so kira anyi ma ko na le ko jaw ko jaw je suwo ko no lamba sa to ko no lamba mbe do kan ban ko kan al ko jaw do bayi ala kudubolu ka kanma ala kawandolu ka kan ala ye duwañimmala ka kan ala ye molu karandi dindema fo ye halalo ne haramolu koñoro ko lagdari ya fulama folo dulado ñamina kila ñimma ko ala be molu yamarral kuñimma la ala ye farande kujawla ni wo boda banko kan mo kuron sina saladi mo kendol ma mo kendol si duwa duwada jaabi ima mo kuron be saladirin koja ɓe sara kirañimma to ako nin koja ɗum siyata banko kan albalala ka banko ɓen yeji a sike konko sike kiide sike kolya sike courant sike sondoma waalo sike kaw waalo sike fitnol si amnana koja nimmo courant siya kamma annabi omo ko moɗu men ka koja ka dolɓi kak nge ka kira nimde on aka kammune albalata dolu ɓe santo dolu ɓe duuma ñin ɗolu kon dolu ɓe duuma soolala nga jewta nga miala naala me bulomuta ni ye duuma so duumala folo ɓe jiila ba la kanala la oto ni nga kurujaw kela yeŋe farande kaari ɗiŋo da mara ka kurri jaŋo ɗum ñin saa ɗoto jaŋ ala farande ala nuwande doosi kanala doosi kanala fo saa ɗo ɓe si kurri jaŋo ɗum kaara ɗiŋo da mara ka taye saba ja ala farande ala nuwande a si ɗo la ay ɗo la fo jama ka taye saba dolo ɓe tene kurujaw ɓe ɓe tenna kela ñin ma goo debula kandarol momo molu kanda yimɓe kono alfaali e ñinake mo kulora ni e ɗinnoje kujola mbiyeɗo ka ya farande ko woni ɗum walana kono mo pour mandoro yalan sade deɗa manque ko anen korda deɗa jiyole siɗo saɗoro anen ɓuñumma korda deɗa mende korda diri deɗa mo kana tiña kordaɗo mo kana tiña saɗoro هذا ما تسمعون أستغفر الله لي ولكم ولمن آمن وأسلم وسائر المسلمين فاستغفروا إنه ولا غفور ألما جلكم والميلاد ألما فران لا كوجا وكيلا ألا يا أمر كوكولا ألما نعبارا فران لا كوكولا ألما نعبير نعرض أنا كيروكا ألما نعصر ما سيبولا ألما عليك إنسي بيرا ay leeñol mo kafam ɓe duwaja duwaɗolo koto fof ɗo mbiyama fastakro inna hola gafurani alamaɗa e mbiɗi mo kafanna duwaɗo jaaroɓe alhamdulillah wala aqibatu lilmuttaqina wala udwana illa ala zalimina wa salla allahu ala man jaana bilbayinati walhuda faajabina wattaba'ana muhammadun rasulullah o baade e baade la yahdikumullah o yisiluhu baalakum ayuha lulama'u wa kad taalamuna anna l'alimu fi qawmi kannabi fi ummatin بالتربية والتعليم على فالتعليم وقال تعالى ولكن كونوا ربانيون بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون وقال تعالى ولقد أخذ الله ميثاق الذين أوتوا الكتاب لتبينونه للناس ولا تكتمونه وقال تعالى وقرآنا فرقناه لتقرأه على الناس على مكس ونزلناه تنزيلا وقال تعالى الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال تعالى فإذا قرأناه فاتبع القرآن ثم إن علينا بيانا وقال تعالى يتلو عليهم آياته ويزكيهم ويعلم الكتاب والحكمة وقال تعالى ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وقال تعالى يرفع الذين منكم والذين أوتوا العلم درجات وقال تعالى هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال تعالى وما يأكل إلا العالمون وفي الحديث قول عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه وقال عليه الصلاة والسلام نذر الله مرا ما مقالة فأوى فأدى كما سمع وقال عليه الصلاة والسلام ليبلغ شر منكم الغائب وقال عليه الصلاة والسلام بلغوا عن ولو بآية وقال عليه الصلاة والسلام من كتم العلم ألجم بالجام من النار يوم القيامة وقال عليه الصلاة والسلام هل بلغ ما قد بلغ ما شاء يندور عليه دعوة بيماري لبنيا بألنيا سلنا اليوم labantini aɓe mole men ma ala ñasinoma soro ɓe man kawanɗo ɓe man kawanɗo mola ɓe man kana kesan en nemane mbaraka ɓe kiila hen anaala dimba anne ala saaɓe kendol hen anaala sila kende dala ala janne ala kiyamaɗon hen o kora adulo kurbo sen franjal e lamayilaɗo an wi jama mbaɗo ala adul lallumolu banko lallumolu jamano lallumolu banko dawoɗa saade o saade o o qatta alamen alay ñellonne ɓe annale alma ko karan na kelen imamu kelen moro kelen tambe kelen fi qawmi ala kabilon ala kordan ala sato ɗo kan nabi amari misalo kamunna annabi mo fi ummade ala jamaa comme ni annabi ɓe ɓanko kan ala moɗu kono amunda nen karannaɓe ala sato ala moɗu kono sayde karannañanna muna kele la moɗu kono annabi o ɓe min kela ala kona. kono walen kuluroɗa nen karandiro oɗon ɓe min fula ɓanko karannaɗe ɓee wore mooɓe dawuda sandoro tuba kundaro saate ɗin saate e ba ata saate o dillinoro kalandade e kulu nenerola ban kawandirola ban susurola ban moolu ye moolu susundi tuba karanla jande fo moolu ɗunde ano de ye moolu susundi meke karanla moolu ɗunde meke karanla de ye moolu susundi tuba ɗudara moolu dara hanne kafa silo gaade ñimmo jama be faada silo ka be dara korñola a be dara mekkela a be da dubaga mune yo ño susundala de oto aɗola karandal men ɓe saade o kono ala karandal mala moole ani majjilsolu ala ye moolu suusundi ko ana karaŋo fana la fo moolu ɓe sike karan naade kara si karaŋo no hanni ɓe mekke ola hanni ɓe tuba kara bayi saade kilon kono karanal kana alla fo karanal ni wululale la ñoo kan nin dinole tuba kara ni ta a bayi la e kana ko ana karaŋo fana tundi walakin kunu rabbaniyin bima kuntum tuallimuna kitabu ma kuntum tadrusun aɗola kala nalɓe sate o da o da mbaɗin kundade annal mbaɗon le diyam alkotol ɗon nal ɗo kolu ɗon ala ni sate o moɗo ane ala kalne ala kabila tiyoɗo alni ye diyamu sate o ɗinɗon ɓeɓe kala nañaɗi alɓe suso al kana fasi de kala nalɓen ka fasi juuro tuba karan ɗon le nawadi folo ninade da kaloya ɓen wala tuba karan e si ɓay ye ɗanka bare daade hen ata hotula ɓe nder fof karamo oto kam mbaɗa adoɗa ƴina karannaɗo fana yo ke ala ko kad ahada llahu ala ilahi lotaɗe anin karannaɗo tema a ƴino koye ndi mawlum alimol karande ƴinoɗo ala ko ñon qouran alimol ɗoman ɗoman karandaala maɗa e ɓe balori inna sanatna haha min mahdi ila llahdi mbiɗen ɓam ɓuran oto jannden kaburo tema karanɗoo moɓe gatta mbaɓa alimol de karande qouran ola ala fo alen karandilla baade de arrahmane allama l qouran

din ke musu be qur'an o kara ni mol be kawan dole fana da kawan dole mai ni mol be ka qur'an tafsir e fana da a fere son garo be siela mol se qur'an fa so jabla do ye mol kala ndi o do be bula kara on noma ala ba sona la be ala ko kila nyi ma be kara ndi o da do de anen kuluro o do talibol ni imamol be sa do sa de kara ndo nen kuluro e dingolo anen sa de don nen si nyolo ala ko ni me londo so do le kayro be so do ni fola londo le fola kayro be la nin ɗon fota londore ta kayra soɗola ila na fara, ila mansalde nafaala ila dimbalde nafaala ɓa ni e kuwa anona si feŋo ɓe soto kayro ɗi ala ko en ka karan nallere kototan ndi walle misilimol kara men numan karan karan nanen karan mbaɗote kañana karan nale mo hakkille maɗe oto alaga dinno ɓe karan mbiye hakkille soto e sa yasike kodeti hakkille maɗe kodeti hinanɗode man sattilenɗode man saɓala faalade e sa yasi hakkille soto kuwo ɓeeɗe a sike musu kenɗode a sala furumuraɗo lonno ka kurbo suka da kila ko mol be kayra ma men ka mol kala bi ada mo kila du da kala ndi la de na ne ko lu la men ka mol kala ndi no kila alma ne ne al da na kal be mol kala ndi mol be kara kila ko ani dan da aya kina ta mol kala da ani siro no ka no kulo a kala ndi foja ni la aya la ba ya mol kala nda be kila da da la ka alma ma mol kala ndi kala na jahannama kar fe be mbay bole dira kila ay mol kala ndi a afra allah ma qad allah allahumma shahada maɗa ga fudande alma karan naalu ala kana lan fo kawan ɗoɗo ala kana lan fo karandi oro banko mur ala lamo e karan nalla kokkuno e ke lamo e kawanɗo lam ñaame ka kawanɗo mura ñaame son kara saɗa kanasi nasira moɓeɗa ko ana fasarol lamoy dawaɗa ale ko ana fasarol jeɗi nin suwo kora aleyta sunkan nafilol je moɓe lamoy kura anola moɓe ko ano kara anaga ɗinnol karandara allahuma kadi ballaga allahuma sare jamo nin saɗo almadian hirwaɗa alma sa don jama siya jama ko don jama ni do ba alma la jaya alfana alkana na alma mo na mo jil so daru da dar mo be jarata do alma jali ko ala alama ale ban ko be ke kala naadi momo kala la ila kuma fa dala alama be ke kala naadi momo misimo mo janni ka fa alama be kala mo be dawda alme mo so do men be kan de dinora alme mo so do men kan de dinora alme karan dan majlis so so do dino karan na dan do alman to lanin dino kan na kan nin lon do tan alman so mo lo kulo lan so mo kan dan alman be da duniya nya nin na kiyama ana balum nya nya na kulo mo da na duwa mo da na sara mo ala al barfa na al hinan de akan an be wonde aljana sabande prol ɓennude aljana inna la yamuru bil adi wal ihsan wa ita'i dhil qurba wa yanha anil fahsha'i wal munkari wal baghi ya'idukum la'allakum tadhakkarun qumu ila salatikum yarhamkumullah wa aqimul salat